عباد الله ممكن قوة أمة محمد صلى الله عليه وسلم أن تعتصم بكتاب الله وسنة رسوله المصطفى صلى الله عليه وسلم فمن تمسك بهذين الأصلين نجا واهتدى في حياتين وما خالت قوة الأمة إلا حملا ما ابتعدت عن هذين من أجين عظيمين ألا وهي, وهي وهما الكتاب والسنة عباد الله ومن أعظم من جهر به هذان الأصلان الابتداع في الدين وابتداع في الدين من أخطر ما يكون على دين الأمة طب هذا شهر شهر رجب حدث بدع كثيرة والنبي صلى الله عليه وسلم حذر همته من البدعة كلها في أي شهر والمبتدع باللسان حاله كأنه يقول إن هذا الدين لم يكتمل فأتيت بهذه البدعة التي حتى يكتمل وهذا مقتضى صريح لما قال سبحانه وتعالى اليوم أكملت لكم دينكم إلى آخر آية قال أبو ذر رضي الله تعالى عنه ما مات رسول الله صلى الله عليه وسلم والطمر يطير بجناحيه في السماء إلا ذكر لنا منه علما عباد الله ومن لا خلاف بين هال العلم أن وجب له فضل عظيم قال سبحانه وتعالى إن عدة الشهور عند الله اثنى عشر شهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك دين القيوم فلا تظلموا فيهن أنفسكم وقال شيخ الإسلام تيمية رحمه الله تعالى عامة الأحاديث المنصورة في فضل رجب كلها كذب أي كذب على رسول الله صلى الله عليه وسلم وقال ابن رجب رحمه الله تعالى فأما الصلاة فلم يصح في شهر رجب صلاة مخصوصة وأما صلاة الرغائب في أول ليلة الجمعة من شهر رجب كذب وباطل لا تصح وهذه صلاة برعة وقال ابن رجب أيضا وما صيام فلم يصح تفضل صيام صيام رجب لعن النبي صلى الله عليه وسلم ولعن الصحابة الكرام كفو الله عليكم خير قولي أجنجة جتاري كما قال نبي محمد صلى الله عليه وسلم èyí tó jẹ́ àkórí kútúbà wa lónìí òun náà ni ṣaharu rajab bayna asunna wal bid'a oṣù tá a wà yìí òun náà kò rajab tó gbajúmọ̀ lọ́dọ̀ gbogbo wa pátápátá oṣù tó gbajúmọ̀ ní oṣù ni. lọ́bálẹ́kẹ́ lómi máa ka àwọn oṣù tí ń bẹ ní oṣù ojú ọ̀run kò mọ̀ wọ́n o àbáwọn oṣù kan bẹ tí ò pa mú gbogbo wa bí oṣù rájà bù náà ni táwọn èèyàn máa dáadáa kí wọ́n lọ́jọ́ tún náà tí ń bẹ ní oṣù yìí tí wọ́n kéde àti ẹ̀ mójútó kí ni ó jẹ́ àlùbídà tá a mọ̀ ní àdáadáa lẹ́ẹ̀ tí wọ́n kéde àti ẹ̀ tuntun pé asúnà tó ń rasul ní rasul ilá sallallahu alayhi wa sallam wal bid'ah min ash-shaytan tọ́wá ti ní súnà nábì nǹkan tó wá tó dà nábì nù àsúnà nǹkan tó wá tó dà nábì nù. ẹ wá rí bíbíà opposite ká nábì mọ́ wa ni èsù ní mẹ́mú yín wá torí wa bá nábì jagun ni òun ló jẹ́ gbogbo nǹkan nábì mú wa pápátá èso nídẹ́kẹ́ ṣe yóò wá múlò wá fún yín kẹ́ máa ṣe. àwọn àbáwá ńlẹ̀ Yorùbá kọ́dà pàtàkì ńlọrin àwa bá nú àdúrà tán máa ń ṣe ni. ọlọ́run mọ́sàbá paná abẹ́bọrẹ́ wọ́n ṣàfitì iná adẹ́bọ sọ́dọ̀ àwọn adẹ́bọ. báwa gbé súnlẹ̀ tàn lẹ́bìí dá sallallahu alaihi wa sallam àdó àwọn àbánu o máa gbé súnà wọ́n sàkíti súnà tó wà ní Muhammad sallallahu alaihi wa sallam báwa rẹ̀ dídúrà ṣètánilẹ̀ àti ṣètánilẹ̀ lọ́mọ gbéjà tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo tó bá ti jẹ́ bídíà lẹ́bi ni kulluha ṣàw kò sóri kankan bí bídíà kọ́dà bá jọ ilójú yín ṣètánilẹ̀ kó jẹrẹ náà ni ló fi jó sí lọ́sọ̀ọ́ bẹ́ẹ̀. ìjọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam bá a bá fẹ́ kí ìjọ wa ìjọ ànábì tá a fẹ́ kó gbére kó strong tá a fẹ́ kí ìjọ ànábì kó gbére àwa mùsùlùmí ká gbére kó lóògùn ogun rẹ̀ ní atamasuk bil kitabi wa sunna ẹ̀jẹ̀ adúlórí kí lọ́lọ́ ń kí lànà bí sọ bó bá fẹ́ kẹ́sì wá gbére tó bá nífẹ̀ẹ́ sí ilé ọ̀tọ́ tẹ́kọ̀ gbére ẹja lórí ẹja lórí alukuhan àti sunna. ànábì ló ń jẹ́ o òní tààrọ́ tún fi kún amọ̀ ẹ̀yìn ni nǹkan méjì náà mo fi yẹ̀ fún yín bá kó láàrin yín tán láǹtọ́jú ló bá a di máa tàmà sáfún bí ìmọ̀. ní bá kó láàrin ẹ̀ ní sọnù ẹ̀ ní sòfò wàhálà ò ní báyìí. àmọ́ mọ́ pẹ̀lú mọ́jẹ̀mú ni ó mọ́tà mo sáàpù bí ìmọ̀ àti tẹ́ bá di nǹkan méjèèjì tí mo fi kalẹ̀ fún yóò tẹ́ bá di mu dáadáa lókù ní ìbá di mu kọ́ kò fún mẹ́mẹ́ jẹ̀mọ́ fún ní alákọ̀ọ́kọ́ kitab Allah alukuhani ẹ̀ dì mú wa sunnati àti sunnati alẹ́ Muhammad. bẹ́ẹ̀ bá wọn wá òfò báyìí wọn ìbá wọn wá òfò ó ti dúdú àmú kéèyàn kú ẹ̀dùn kan méjèèjì yìí tí wọn ní kùránì òsì kò sí níjẹ́ kùránì kò sí níjẹ́ súnà òfò dé bí ẹ bá ti ní kan lọ́wọ́ dùn ní ojú méjì mú àdánù náà ní jàmá kò sí orí fáàlì mọ̀ ìyá àbíkà di méjì mú kó ńlá sọnù làwùjọ tó fi dídá yóò bá a bá fẹ́ káwùjọ wa kó padà àdúrà kó ràn án jàmá àbíkà padà sínú súnà lẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam tó bá wá rí bẹ́ẹ̀ gbígbé àwárí èsù sí ọlọ́sọ̀ ó sì ló sọ àfẹni tó bá sánú nìkan ló kù. oṣù táwa yìí òun ló ń pè lóṣù ọjà ó láwọn bíbí àìríṣiríṣi táwọn ẹ̀rọ ń ṣe lóṣù yìí. òun la fi gbọ́rọ̀ ọjà bùwá lónìí kì í jẹ́ ọjọ́ làbá ti sọ ọ́. àmọ́ torí ìdí bẹ́ẹ̀lẹ̀ náà ní fanantẹ́ torí èsù àdákọ̀lẹ̀ oṣù gbogbo àkóṣà lọ́gẹ́lẹ̀ náà ni wọ́n á ṣe lọ́sọ̀ọ́ ọ̀nà tí àwọn kan tó ti lọ wọ́n ti lọ́sọ̀ọ́ wọ́n tó kán yìí lójú ara wọn. nínú àwọn ọ̀nà títí ra tó gbà wọlé ọ̀nà bídíà tó wá rí èṣù ó ní ọ̀nà tí wọ́n fi mú kálukú ó ní àwọn ọ̀nà tó là kalẹ̀ ọ̀ tó pọ̀ gan. àmọ́ ó ní ọ̀nà tí wọ́n fi mú kálukú ó sì ní wẹ́pọ̀n tí wọ́n fi mú ẹnìkọ̀kan àlẹ́ bìí jáàmù bẹ́ẹ̀. àlẹ́ bìí àwọn ọ̀rọ̀ fẹ́hẹ̀mọ́ ní ti hàmì tí o lẹ́tọ̀ọ́ sí ọ láti wò àlẹ́bí ni ọfà kan ni nínú ọfà tí ìṣẹ̀dá lẹ́tọ̀ọ́ mú yẹn níta fẹ́ lò ní pé ọfà kan ni adékè ọfà rẹ̀ pọ̀ àwọn ọ̀nà tí ìṣẹ̀dá ní ilé alẹ́ fún mímú àwọn èèyàn ọ̀nà oríṣiríṣi ni ó mú ọ̀nà tó fún kálukú wa mà bẹ́ẹ̀ bá sọ àfikún ẹni yẹn kó máa rẹ́ni pẹ̀lú ọ̀sákìyèsí ó ti mọ̀ ọ̀nà tó fún ìrẹ́ yóò mọ̀ ọ́ mẹ́ àmọ́ pé ọ̀bọ̀ kò fẹ́ gbogbo gbogbo àtẹ̀sí sọ̀rọ̀ ẹni bá kúndú ẹ̀sìn tó kúndú ẹ̀sìn púpọ̀ ẹni yẹn gbọdọ̀ lọ sọ̀n kankan yóò bá ti fẹ́ràn pé iná ó fẹ́ràn afá ó fẹ́ràn ẹ̀sìn ṣìkálẹ̀ ó ti di ẹ̀sìn mú. ibi tó wọ́n ti sọ́ra rẹ̀ ibi tó sì ti dóde bí ọba bẹ́ẹ̀ síbi ní ẹ̀sìn kó wá ní ájú pé gbogbo ẹ̀sìn ká náà yóò bá ti dé láyè nífi ọ̀nà kátólíkì bí àwọn ọ̀nà ti dá nínú àmọ́ bọ̀ bá ti lè mú tó bá ti lè di àrẹ báwọn ni gbogbo tó bá ti tẹ̀lé jùlọ yóò máa ṣe. ẹ̀yẹ ti ní wọn náà ti náà nu ẹ̀yẹ ti náà ní wọn náà ti náà nu. ànábì tí mo fáwọn kan bọ aláǹbọ̀ wá alágbákò ni wọ́n. ànábì ni kọ́ọ̀mù yàtàkàlàmù nàbí alìsìnàtìnà. àwọn tí wọ́n bọ̀ yìí kọ́ra ara wa ni wọ́n. ẹnu àwọn ọmọ tí sọ̀rọ̀ fẹ́yọ̀ mẹ̀jẹ̀ kọ́ra ọ̀sùn lọ́sọ̀ àníbi wa ni mọ̀nkọ́lẹ̀ alẹ́ yẹ̀ mẹ́lẹ̀m àkúl أو من كذب علي متعمدا فليتبوه مقعده من النار àlejò máa dán òun orí tó bá mọ ọmọ tó pa ọmọ mi àlejò mọ̀ pàwọn àkókò àmà pa ọmọ àná Muhammad wọ́n pa ọmọ ànábì láti fi kí ọmọ ẹgbẹ́ ẹsẹ̀ ẹ̀sìn tó kẹsìn. nínú àwọn ọ̀nà bíbí àti ṣètánì tí fi mú yàn òun náà lọ́wọ́ jágò yóò àwọn ẹni o wá sí jẹ́lómi wá jọ wá sí tẹ́lẹ̀ kọ ẹni tí ò bá ti ní ìpìlẹ̀ méjèèjì pé àníṣẹ́ mo ṣe fẹ́rẹ̀ ẹ̀sìn tó mo wá ní tí mo di ẹ̀sìn ní gbogbo ẹ̀sìn tálẹ̀ ìgbà tó mi ṣe àbí kọ́ di ẹ̀sìn rẹ̀ báwọn bọ́ọ̀ bá ṣe gbogbo ẹ̀mí ọlọ́wọ́ ṣe o. àwọn máa ń dẹ́sà kan lẹ̀ yìí ẹni àwọn àfáàlẹ̀ tó máa ń gbọ́ àwọn àfẹ́ bídí àní o àwọn àfẹ́ bídí àwọn sọ̀rọ̀ ń gbà rẹ̀ pé kiri alọ́ lè kéwú sí ẹ̀ bá kí lọ́lé kéwú nítorí pé tí wọ́n fi pè é wọ́n jẹ́ máa ń sọ pé ẹ̀yin ti kéwú àwọn òkè ẹ̀ wọ́n ò ní ẹ̀sẹ̀ ti kẹ́mọ́ sọ̀rọ̀ látàyè wọ́n ò rẹ́ di ọ̀rọ̀ ọ̀gbọ̀n lọ́wọ́ lórí yìí ọ̀rọ̀ tí wọ́n ní fi pé àdékìlọ́ lọ́wọ́ sọ sí àlẹ́bí sọ àkàdékì látàyè ni ẹ̀rọ ní ẹni tí ọwọ́ ní látàyè gàfà mi lọ. àmọ́ pé pé ẹ̀yin ọmọ ọlọ́run sọ àlẹ́bí sọ ti pẹ́ àmọ́kẹ́lá gbọ́rọ̀ látàyè galẹ̀ àfẹ́fẹ́ wọ́n ní ọ̀pẹ̀ ọ̀pẹ̀ ọ̀pẹ̀ onye ní ọ̀pọ̀ ọ̀tọ̀ orí ẹ̀rí o ẹ̀rọ ọmọ ìṣẹ̀lẹ̀ iná gidi àní ọlọ́run lọ́run àwọn àìsí àkọ́bá yìí ọ̀tọ̀ orí ẹ̀bọ̀gbọ̀ jẹ́ ẹ̀rí lọ́nu. àbíkọ́ mẹ́rin wọ́n tàbí nípe kan tó máa ń sọ̀tẹ̀ tiẹ̀ ẹjọ́ ń káyọ̀ mọ́ta rẹ̀ mọ́ ẹmọ́ ní àti omi ẹ̀sìn bàtà ní wọ́n gbàrẹ̀ wọn ná ẹni tí wọ́n mú sí kọ́rí ọ̀sẹ̀ ó lọ́wọ́ rẹ̀ nì. ẹgbẹ́ yẹn máa ṣe ẹni bẹ̀rù náà àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó ṣe tí wà lọ ẹgbẹ́ yẹn máa láhà nípa pé èyí lè máa dàrú kó wọná èyí sì lè máa dàrú káyàwó mọ́ dàmú kò sí láì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan máa ń sọ fún àwọn tó ń gbà yẹn fún nìkan lọ́wọ́ a fi gbà ní mahama ni ànábì náà láwọn ti ń sin náà tá ànábì yẹn stọ́pẹ̀ aláwọ̀ sàájú ànábì tá ànábì náà sáà ń sin náà wọ́n ọjọ́ jùmọ̀ níwọ̀n àwọn ọjọ́ tó lóore ni tó ní ọlá bí ti wà nínú àwọn ọjọ́ àwọn ẹgbẹ́ mi náà ń bẹ tọ́lọ́lọ́lá tálẹ́bílọ́lọ́lá àmọ́tọ́nà àtàdínátì sábàní àwọn ẹgbẹ́ náà lọ́lá ju àwọn ọjọ́ òkú lọ àsìkò yìí mọ̀ lásìkò ọmọ ìjọba ju àwọn àsìkò rẹ̀ lọ. àwa bó bá lọ́sọ̀tì ká ṣe kankan bẹ́ẹ̀ ọlọ́run àtàdínátì náà ló sọ fún wa pé ẹ̀sùn báyìí ní ẹ̀sùn lọ́lá ẹ̀sùn báyìí àmọ́ bí ti dákẹ́ àní ti kankan bẹ́ẹ̀ nánu ọkà lọ́lọ́lá náà lọ́lọ́lá nánu. ànábì nínú ọjọ́ méjì tánù láyé ọjọ́ tó lóore jù ọjọ́ júmọ̀ ni ọjọ́ òní. ọwọ́ kọjọ júmọ̀ ni àwọn akọ́ra ọjọ́ kí àwọn jẹ wọn sàkúrálì. wákàyè ẹyin ẹ̀tọ́ bá wáyé rẹ̀. àti ìgbà ìkúrò ẹ̀kọ́ ayé ọjọ́ ìkàkọ́ ìkàkùrá ni ọjọ́ júmọ̀ làwà yìí wọ́n lọ́nà lọ́lájú ẹni tó lọ́lá yóò wà ní ẹ̀sìn báyìí ni. a lè dìsáàdì fúnra pé tó tó lọ́jọ́

sọ́gbà lọ́la àìgbà òhun kan náà òhun náà àríga àìfitímọ̀ nìkan gbà wẹ̀ kò sí sàlẹ́sà fojú náà kan gbà wẹ̀ wá bọ́bá dé náà bọ́bá. ọtí mímu ànábì ní kíyàwó ọmọ gbà wẹ̀ mọ́ sọ́gbà náà kọ́kọ́ wọn náà gbà wẹ̀ báyìí mọ́ kèé ṣe bí adé ń gbọ́ mọ́ sí náà. Bíríkì nǹkan yóò sí rẹ̀ ní ìkẹ́ ànábì wọn ní ìyẹn ní kẹ́ẹ̀tì nǹkan kan lẹ́ẹ̀kẹ́ mẹ́sẹ̀ àti pẹ́lúkọ yóò mọ náà. Ànábì lórí rẹ̀ o. Ìyẹn ní ẹ̀sìn kankan lẹ́ẹ̀kẹ́ mẹ́sẹ̀ àti dókítà bá ṣe yóò ẹ̀dọ̀ mọ náà ni. Ìbílíkì kankan lẹ́ẹ̀kẹ́ máa ṣe máa ṣe máa ṣe àti tó bá lè fẹ́ràn àlùfẹ́ náà. Àwọn ọjọ́ náà tí ayé ń gbà tó bá lè sọ́dọ̀ lé ọjọ́ rájàgù oṣù rájàgù lóru púpọ̀ kò sì ṣẹ̀ṣẹ̀ lórí lásìkò àlùmọ ànábì níjọ́ tọlọ ti dá sọmọ àti ìlẹlẹ lókun lóru kiri eré ànábì kò bẹ̀rẹ̀ olùwàsọ àlùkò hàn ní kẹrin onídẹ́yìn náà ìgbàta ṣubú ìgbà lọ́ọ̀hì olùwà ní òǹkà oṣù lọ́dọ̀ òun ọlọ́run ẹ̀ ìsìn àṣàrọ̀ oṣù méjìlá náà ni oṣù méjìlá náà ni oṣù méjìlá wo ṣéjọ́ náà ìfọ́bárì ń kọ́ o muharram sọfà mi àwọn almuharram náà. ní kìtàbí náà bó ṣe wà ní sílẹ̀ wọn náà nu yóò máa kọ́ lápọ̀ sàmáwá àti wọ́n ṣọ̀tọ̀. nígbà tó wọn ti dá sánmà àtìlẹ́lẹ̀ ló ti gbóṣù kalẹ̀ oṣù náà ní kàṣẹ pẹ̀lú sánmà àtìlẹ́lẹ̀ láti máa ka ọjọ́ fún dásìkò báyìí dásìkò báyìí. olúwa ní mọ́nà nwa mbe ń bẹ́nu àwọn oṣù la yìí àrùbá tó ń sọ̀rọ̀ oṣù ìwọ̀ mẹ́rin lẹ́mẹ̀. Zàríkà dín ní kọ́jù eléyìí láti tó gbó dáadáa olùwàlífàlà àtẹ́rìnmù fìhìn àǹfọ̀sàkùn olùwàlí ọgbẹ́ ò nínú àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin tí àwọn olókojú òtò wọ̀nyí ẹ má ṣàbòsí fún ayé mẹ́. àwọn gbàgbọ́ pé súnà nàbí àti kùránì lè yára wọn lọ mo lọ́ máa wá sí ọlọ́run ò dákun tọ̀hún pé ó kàn dákú ìbẹ̀ ń bẹ̀ mélòó mẹ́rin kò wá mẹ́sàn-án rẹ̀ fún wa tó fi ka kọ́ ńgbà nígbà mọ́lẹ́ òtò wọlé ìkàdé ọ̀dẹ́ gbígbẹ́. súnà àtànábì alukurani àti súnà ọ̀sẹ̀ nìyí wọn fara wọn alẹ́bí ni wọ́n ń sàlàyé ẹ̀ fún wa. wọ́n ka olùkọ́dá olùhẹ́jà muharram àti rọ́jàb bẹ́ẹ̀ ni náà. àmọ́ rọ́jàb yìí ètò ìjòkó lẹ̀ púpọ̀ kí ló ẹni máa ń bèèrè pé kí ló dé tẹ́ wá pariwo ọjàbù tẹ́bà wá pariwo ẹ̀ náà ayẹ̀ ilẹ̀ mú wa kí láwọn mẹ́ta ikú tèmi yín kò sí special rẹ̀ nínú sọ́jàbù tàwà yóò jẹ̀ máa tí àwọ̀ kan jẹ́ tí ń jẹ́ special kò sí àwọn ní kí ló jẹ́ súnà tà nẹ́bí kó ká kó ní oṣù yìí súnà tó jíjà náà ni kí súnà tó ní oṣù yìí súnà tó sì ń simple jíjà le súnà tó kú ẹni tó bá ti bíjà yìí dáadáa náà kó bíjà le wọ́n kàn máa ń kúnlẹ̀ ní àkúnlẹ̀ tó lóògùn lóògùn lóògùn sí ìdílé ọlọ́lẹ̀ ah bíbí àlè ẹni tí ò bá ṣe bí bí àwọn òbí àlè ah wọ́n fọ anáfíà kan yọ kan kó o lè gbàgbó láyé láyé mo ti rántí pé máa ti rántí bíbí àlè inú ọ̀rọ̀ lọ́kọ̀ọ́ mi kálẹ̀ ọmọ káwé ilé mi o àti twenty one days yọ èmi kì í ṣe mo wá bẹ ọjọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ kálá lẹ́gbẹ̀ẹ́ mi ń sọ wà láyé nípa àbúlé kúrẹ́ kí mi ti sá mọ́ wàlọ́ọ̀lì kó má lálẹ́ jùlọ ká ti aláṣẹ ìsìlámù mọ́ ni àkílódé ìlàlì jọ́nà yìí náà kílódé. mo wá sí látago mọ́kànlá àsàlátù káírù náà lómi lọ́la wájà látago mọ́kànlá lé. ó dijọ́ kejì tó tó tó ṣe ọjọ́ kẹta mo kàn tẹ̀síwá lọ́dọ̀ mi lọ́lọ́pọ̀ mi èyí ò lè ṣe èyí ò tó sáńdé kó mọ̀ ìyàwó rẹ̀ gbígbá ni o ẹ̀rọ yẹn lọ sí lọ lé gbígbá láti rí pé bẹ́ẹ̀ bá ìmọ̀ náà nípa àbákanlẹ̀ fún ọlọ́mọ òkè yẹn yìí ó ní ẹ̀bá oṣù fún wa ní sọ̀rọ̀ ẹ̀fà òhun lẹ́fà ẹ̀dàkùn àníbìdí alẹ́ òfò ẹ̀kúnlẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀lẹ̀ wa sùn sí tí wọ́n bá ta ọgọ́rọ̀ kéwòn ó bá ti kí ó dàbọ̀ ní o ẹ̀rọ èyí ó sì ní òun ní lẹ́lẹ́sẹ̀ ní lẹ́lẹ́sẹ̀ ẹ̀gbá kọ́kọ́ sí mọ́tà yẹn. Bíbí àmì o, bí sùn bá gbìyànjú wá yàrá máa nàbí lọ́wọ́ ni. Bọ́bá yẹn lọ́sí àwọn ọlọ́ káṣẹ̀ kan lókè báyìí. Tí o kẹ́ èyí lè wà lórí ẹ̀lá wákàtí kan. Káṣẹ̀ kan sókè, bálẹ̀ bá wíjẹ́ àlà àbí ọ̀sìn lẹ́jù. Ṣètá ni mo fi lọ́sọ̀rọ̀, àwọn kan wà múra kankan, wọ́n ajílá lọ́wọ́ kan ṣe kankan, kò ń tẹ́lẹ̀ káṣù bá jẹ́ náà àmọ́ súnà lọ́gbà Muhammad ó ti dé ó bára mu ni kí ni ń dẹ́rù súnà tó ní ní oṣù yìí falábẹ́ẹ̀lì lè mú fíhìn náà àǹfùsà àkùnrin ti sọ́mẹ̀ ọ̀ ẹ má sábòsí fúnra yín ní oṣù yìí ẹ jìnà sábòsí ẹ pẹ́ẹ́tẹ́ wá kọ́ wa náà nù. kódà ó kọ́ adébi pé ẹ má bẹ̀ fún nínú oṣù yìí ẹ má bẹ̀ fún òun ló ti jẹ́ pé àwọn ọlọ́ba wá kánẹ́bù kó dé kó tó di àlọ́bí ọlọ́run ọba tó bá rẹ ẹni tó bá pààyàn tó bá pààyàn tó bá di lọ́jà bí wà wálé criminal ó ti sá lọ o tí wọ́n ti lọ́jọ́ bí àwọn ọmọ àyàn òun ló pa á nígbà ẹ̀kọ́ bá gbẹ́ ó ti sọ padà nù ọlọ́run lẹ́yìn mùsùlùmí gbọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ báwọn ọ̀tá ìsìn já lóṣù yìí ní kí sáà mo sọ parẹ́ nù. kódà àyàfi yìí tó yẹ kí wọ́n á ka yín mọ́lé ẹ̀kan ìdíkọ́jà ayé náà ni àmọ́ tí wọ́n á fi tuntun mọ́rùn kó tiẹ̀ mọ́lọ̀ kú báyà ẹ̀sìn mọ́ sábòtú fúnra yín gbogbo ọ̀nà tí wọ́n fi sábòtú fúnra yẹn má sí i ó ti tán ó ti tán sọba ti mú yòókù ẹ̀wọ̀n náà ni ọ́ á tó gbọ́n ní ká má jà lóṣù yìí sùn àṣà àlá wọ́n ní ká má sàbòsí ìsàbòsí náà ṣé wọ́n kàn tó bá ti ń kọ́ pé wọ́n náà sì wọ́n làbọ̀ ṣàbòsí fún yẹn wọ́n ti ṣe bẹ́ẹ̀ ẹ̀ owó lọ́wọ́ ọ̀jì ìjọba jí àwọn ọmọ ṣàbòsí ọ̀sì gbé kalẹ̀ ọ̀fẹ́ parọ́ pé ọ̀nà ajẹ́rìí rẹ̀ ní ẹjọ́ ọ̀nà parọ́ àwọn lọ́yà àárín fún oṣù yìí oṣù kí wá tó sùn yìí nìkan ni ọlọ́fẹ́ ti kọ́ alẹ́ kan ni nígbà tó fà bò sílẹ̀ nínú òsì tó ṣe tó gbẹ̀yìn sọ́kù. inú máa ń bí ọlọ́run fún ẹ bá ní gbogbo ìgbà. àmọ́ náà wọ́n yìí à ńlá lọ́yẹ̀ ọlọ́run ní kò sí wàá bẹ̀rẹ̀ náà nìyẹn ilé ìlú súnmọ́ kò sí mi bẹ́ẹ̀. fẹ́ṣà tó wà nínú sọ fún gbogbo الحمد لله والصلاة والسلام على رسول الله هذا كفلا عليكم بيري كمبان نبو محمد صلى الله عليه وسلم ايتو جديد عن موسوي لا يجاسكما ونعوي gbígbàwé ní oṣù yìí ti àrámù ká sì tẹ́lẹ́fílà kéré kìí ṣe aráàmù bí o ṣe ṣe aráàmù gbogbo àwọn olùsókù náà ó ti wá jáàbù bí o sọ àwọn òyòkù náà ni gbogbo tá a máa ń ṣe lọ́mọdé lámà tó mẹ́ ẹ àmọ́ káwá ṣẹ́ṣà rẹ̀ fún nǹkan kan òun òbí lẹ́yìn tó yà èmi dàbò sí nítorí ẹni ṣẹ́ṣà rẹ̀ fún la ẹ mọ̀ jẹ́ kí ló yà oṣù rájàbù láwà yìí ó ti abájọ́ ká tó ń gbádùn lórí náà sọ fún wa tó ń pé ṣẹ́ṣà rẹ̀ náà nìyẹn àmọ́ ṣẹ́ṣà rẹ̀ fún àwọn àfáà tó ju mi àti ẹ lọ ibùdó tí mi ọ̀rọ̀ ṣe máa wò lọ́wọ́ tààlà wọ́n ní gbogbo àdìsí bá rí tí ó sọ fún yín pé ọlá tó wà fún rájà bùrẹ́ gbogbo àdìsí bá bá la káyọ̀ gbogbo ala Rasulillah sallallahu alaihi wasallam láti kárùmà ní Muhammad gbogbo àdìsí bá ní ẹgbà àwẹ̀ inú rájà bùkẹ́ sẹ́sà kan bẹ́ẹ̀ yìí ló ń kárùmà ní Muhammad àfáwà ibùdó rájà bùrẹ́ sọ bẹ́ẹ̀ wọ́n ní lọ́la ńlá ni àtàwẹ̀ àti nàfìlà kò sí sẹ́sà nàfìlà kẹta bọ́ọ̀ ti tẹ̀ mí nínú ikọ́ lọ́rọ̀ àyàfi tá a bá wá ráwọn tó ń gbàwẹ̀ monday àti kọ̀míì tó sojú ọ̀run thirteen fourteen tó ti tán. wọ́n á bí ìlọ́ọ̀ ọ̀ àfa abdullah bin abbas wọ́n ní sí àlejò sallallahu alaihi wasallam tó máa ń gbàwẹ̀ nínú rọ́jàb wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n sì kàtà lẹ́bi ògbàwẹ̀ tó máa rẹ̀ ní pé kálẹ́bì máa ń tọ́pù àwẹ̀ kì í tọ́pù àwẹ̀. ànábì máa ń kó sí kankan ẹbí gbàwẹ̀ èyí lè gbàwẹ̀ nínú rọ́jàbù ẹ má ti gbọ́ àmì èyàn lè gbàwẹ̀ rọ́jàbù. èyí lè gbàwẹ̀ rọ́jàbù àmọ́ lè gbàwẹ̀ rọ́jàbù. bó jẹ́ lè gbàwẹ̀ sọ́fà èyí lè gbàwẹ̀ nínú sọ́fà àmọ́ kò sáwẹ̀ sọ́fà. èyí lè gbàwẹ̀ àmọ́ ẹ̀fẹ́ mi nìyí wà. èyí lè gbàwẹ̀ nínú ṣàdán ṣàbán ó ti yíra bí rọ́jàb ìyẹn lè gbàwẹ́ nù rẹ̀ àmọ́ kò sáré fún mi rọ́jàb ìtumọ̀ ẹ̀ kóta bára àtọ́ máa ń gbá wẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń gba mọ́ndé kọ̀ọ̀nù ó ti máa ń gbà lọ́mọ olùgbà rọ́jàb náà tí máa ń gbà rọ́jàb ni àwẹ̀ mọ́ndé bẹ̀ nígbà kìí ti àwẹ̀ rọ́jàb ẹ mẹ́ta tọ́ra wa o ẹni wọn ọdọ wàhálà yìí sábà yà fà yẹ fún wọn wàhálà yìí wàhálà àfà ẹ ó ti kọ̀ ẹ fún wọn lẹ kí fi wọn lọ kí wọn fi sáà ah, náà ayọ̀ gidi yìí ni ibi yá máa sọ́bà kan méjì ni Ànábì sallallahu alaihi wa sallam ń táwọn òfin dákẹ́ ẹrú ẹ̀ ẹ̀ máa gbọ́dọ̀ lọ́wọ́ Ànábì ni wọ́n ní àtàwọn lọ́wọ́ ilma fakhatamahu ìjọmahu lọ́wọ́ yawm al-qiyamah wọ́n ìjà mi nà náà gbogbo ẹni tọ́lọ́ bá fi ìmọ̀ kan tó ti hàn tó ti mọ̀ án fakhatamahu wọ́n á fi tó bá fi lè tí ń bẹ́ẹ̀ bímọ táwọn èèyàn náà léwu ló le jù láyé ó lè kíké àlejò àmọ́ wàhálà tún bẹ́ẹ̀ ń sọ bá mọ̀ àbí kan sọ sọ ẹ lọ́kọ̀ lọ́kọ̀ wọn lọ́lẹ́ kí wọ́n pọ̀ nímọ̀ kọ́ lẹ́kẹ́ jù kọ́kọ́ mọ́kẹ́ mú wáńgọ̀ ní kan ti láyé tí ọmọ rẹ bá bẹ́ kó ní kan ti máa ń yẹ kọ́ lọ́lẹ́ kéwú tí wọ́n fi lè ní ìmọ̀ yẹn nítorí òdòdó tó rí ní tíra àtàbílẹ̀ pamẹ́ wọn gẹ́gẹ́ lọ́wọ́ fi ṣèjánu lọ́sọ̀rọ̀ sí wọn lè sọ́dọ̀ ọmọ nọ́mbà tó kàn lérò tó bá ti pé ó ti bẹ̀ bẹ́tà fún ọ fún ọkọ nílò. ìdí àkọ́kọ́ nìyẹn táwọn yìí ti dákẹ́. ẹni ọ̀kejì àti amọ̀rẹ́ tó ń lọ báyìí káwọn ń kó mọ̀ ọ̀rọ̀ báyìí káwọn àrùn torí àmì oníkẹ́lẹ́ńgbà ìrajà àbò àrùn ńlá ni. alẹ́bi ni kúlù bídíà àti dọ̀lẹ́ẹ̀lẹ̀ gbogbo bídíà lánàá kò sí ìfọdà bídíà. bó wọn ni ẹni ẹ bẹ́ẹ̀ wá méje ti dàda ẹ̀ méje sọ́tà nẹ́bí ànẹ́bí ìmọ̀ alábàṣọ gbogbo wa lọ ó ní kúlù dìde àti ọmọdé ni ẹ̀ lọ́gbọ́n tí a rà bìtà àti mẹ́kà ló wà gbogbo tí wọ́n ti yí àdáadáa lẹ̀ dọ̀lá àlà anugbogbo anugbogbo anugbogbo wàkúlà dọ̀lá àlà tó fún nínú àwọn tánàbí ti lélẹ̀ fún afọwọ́ ẹgbẹ́ ọdún kakọ́ àwọn atẹ́gùn máa gbàgbẹ́lájà bù náà bọ́ ń bẹ́ lásìkò náà àwọn sábà ń bẹ tó ń bá bàlájà bù tí ó kàn sọ̀rọ̀ gbàgbẹ́ bẹ́ẹ̀ wọ́n ní kí wọ́n bá ti wá fura pé lágbájá wọ́n bá ti tọ́ka sí pé yóò wá àyìnbá ẹsẹ̀ pé wá yóò wá gbòǹgè kàlẹ́ yẹ wúyọ́ kò tó òkú mẹ́jọ. ẹ̀jẹ̀ àwọn ìgbọ́n náà ń bá ara ni lórí ìgbà sọ̀tọ̀ gbà èyí bá ń sọ ọ́ báyìí kékeré níwà mú ọwọ́ rẹ̀ túláàsì ó yá túláàsà túbọ̀ ní ọmọ ìdìbò kò náà fáwọn èèyàn èpè sábà ṣe fún àwọn ẹmọ ṣe fún ọdún náà ọ̀rọ̀ bújọba sọ fún àwọn pé ilé ẹ̀kọ́ ń bí ẹ̀sìn ẹ̀sọ́ tó mọ́rù ẹ̀kọ́ sáà wá sí tó báyìí tí a mọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ lójú ọjọ́ táwọn ọ̀dọ̀ wà lọ́jọ́ adéwọ̀ adéwọ̀ adéwọ̀ asọ́lẹ̀ fún ọ amẹ́ríkà náà máa tẹ̀lé pé ọjọ́ mẹ́lẹ̀ o ọjọ́ yẹn wọ́n sàn lójọ lónìí nítorí tó kì í ṣe àwẹ̀ fẹ́ ká máa gbà. tọ́lá wá fẹ́ràn àwẹ̀ àwẹ̀rẹ́ nígbà tó kéjì tá ìdókò tì í nìyẹn tọ́lá wá fẹ́ràn àwẹ̀ àwẹ̀rẹ́ anábìrì abdul siyam bá àgbà ramadan. gbogbo ọlọ́dún wa kókó wájà àbùgbọ́ pọ̀ọ́dọ́ àmọ́lẹ̀ àmọ́ nẹ́bí tó dúró rántí ọ ó ní abdul siyam bá àgbà ramadan àwẹ̀ tó tún lọ́lá ju ramadan náà tọ́mù nàbí lọ́hàdà àmì Dawud àwẹ̀ anẹ́bì Dawuda ni iná tó mọ́tò náà gidi àyẹ̀ ń tan irọ́ ní ẹ̀ ní kan ṣe wọ́n bá fẹ́ràn àwẹ̀ mọ̀gbà anẹ́bì Dawuda ìdí ajẹ́ kí àwẹ̀ ọdọ ọdún ọmọ tó dé sí òfẹ́ yìí èyí tó lẹ́yìn ọ̀gbà yìí ní ta sọ fún inú nípa èṣù mo ṣe bídí alẹ́ sọ ni bàrẹ̀ lónìí ìlọ́la bàrẹ̀ lónìí ọkùnrin lọ́rùn bẹ̀rẹ̀ lómi sinmi lọ́la àdínkù gbà rẹ̀ ọba lẹ́bi orúkọ bọ̀dẹ̀ wọn ní omi. àlejò yóò sí mẹ́sàn án fún yín ibi ká máa bẹ̀rẹ̀ àwọn tá a sọ yìí ìdíje àwọn ẹbí àdébìdá ọ̀dà ìgbẹ́kọ̀ tó náà rẹ̀ lọ́dún gbà ẹnu tó yà gbà àwọn ẹgbẹ̀lọ́gbà ìyá ọ̀sùn ọ̀láì wọ́n ti kú bá bàbá yìí. ọlọ́run àwọn bá kí wàá gba Rajab Shaban Ramadan alájà wà ti gbà mọ́ ni alájà máa ń gbà àyẹ̀wò àwọn èèyàn bẹ́ẹ̀ ní ọlọ́run pẹ̀lú ẹ̀kọ́ ní kọ́ńtẹ́ ìkọ́lẹ̀ ẹ̀kọ́ náà oṣù mẹ́ta ń gbà rẹ̀ kò wá ní gba peter busawan ẹ̀wọ̀sì peter busawan kò wá ní gbà èyí sáré wọn kẹ́ńtẹ́ ìlẹ̀ gbà wọn náà tó pé ẹ̀wọ̀sì náà lẹ́nu o tó bá gba mẹ́fà sí ní bí ìgbà tó fi gbogbo ń gbà rẹ̀ ni ẹ̀sìn tọ́lá yẹn sọ ọkùn wa jìnà mẹ́ kúrò bí àti wàkún lọ lálẹ́ kí iná ni alẹ́bù ló ń gbẹ ọ̀rọ̀ tó wọ́n ní máa há náà fátímà ni wàlá alẹ́bù la tọ́ka fún wa alẹ́bù ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam alẹ́bù ló sọ bẹ́ẹ̀ ẹ̀yin ni ẹ máa kó sọ bẹ́ẹ̀ kọ́dà ó lánàbì ní ó ní ànábì ní gbogbo bíbíà àná ni wọ́n lọ náà lọ́gbọ̀ bẹ́ẹ̀ àádẹ́gbọ́ ní wíìlì àwọn lánàbí ní gbogbo bíbíà gbogbo bíbíà wíìdá gbogbo bíbíà ó wà pé ìdáwọn mi gbọ́ kókò ìṣúná abẹ́rẹ́ balẹ̀kọ́lá mọ́tà mú adúró ìfẹ́ ànẹ́bì sí ọlọ́kàn ìfẹ́ gidi wọ̀láì ìfẹ́ gidi amọ́sítẹ̀lẹ̀ yẹn ni ìfẹ́ gidi amọ́sítẹ̀lẹ̀ yẹn ni àwọn sábẹ́ fún àwọn olùkọ́ òun ní inú ń gbọ́n ìlẹ́gbẹ́ àkúdà bíbá àwọn sáré máa ń ṣe bí ìjà pé gbọ́ngàn rẹ̀ ìbá ìfẹ́ gidi ó ti wá géjú wọn ìfẹ́ gidi máa ń ní ẹ̀tẹ̀ rẹ̀ Muhammad ni ṣùgbọ́n wá nífẹ̀ẹ́ gidi sáà ní Muhammad á tẹ̀lé ọlọ́run ìfẹ́ gidi sáà ní ìṣàlọ́kọ̀ náà لا إله إلا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته